every local and international organization. Our leader is also the convener of the Southwest Security Stakeholders Group, SSSG. This is an organization put together for the security of lives and property of Yoruba sons and daughters all over Nigeria and Southwest states. Our leader has been bestowed with many sisterly titles across the Southwest states and beyond with many national and international awards. The man I'm talking about, the great man by excellence, was bestowed with the most prestigious and the most powerful sisterly title in Young Ghana in 2018. ¡Gracias! mo bàlá dúrà àpá yóò have some leaders that are present here today to create this Eleven Festival 2022 model exhibition. Today, Before honor I would like to recognize the one and only. Islam Láyì Ọ̀làdìmẹ́jì Latif. Bákan ní àkọ́jọ́ rẹ̀ dáadáa. Àwọn kan wà lẹ́yìn àtẹ̀lẹ́yìn àlájì wọn. Ọmọ àbúrò bí wọ́n ṣe ẹ̀yìn. Ẹni tí ò bá ti bàjẹ́ wọ́n fún níjà òun náà lè bàjẹ́ wọ́n. Mo ṣàkíyèsí nígbà tí mo ń ṣe ọlẹ́ṣọ̀ ààrẹ bàbá mi náà ló kọ́ ọgbà tẹ́wọ́ bẹ̀rẹ̀ nígbà tí mo ka ọlẹ́sẹ̀ wọ lẹ́ẹ̀kan àwọn ọkọ bẹ̀rẹ̀ àtiwọ́ ẹni tó bá pọ̀ yìí lídà ẹ̀ tó máa ń sọ̀rọ̀ nípa lídà ẹ̀ lídà dáa ó gbọ́dọ̀ ṣe kiri ó gbọ́dọ̀ fi hàn nínú ìwà àti ìṣe pé lóòótọ́ àti lódodo ni mo tẹ̀lé ọ̀gá mi. tó o gbà tó wá gbàtẹ́wọ́ báyìí gbogbo iṣẹ́ wa gbàtẹ́wọ́ mo wá polúkọ wọn ẹ Welcome. kò Welcome. pa àwọn ó yá ẹ wá pa àwọn ẹ̀kọ́ ní ìgbà. ẹ lè fà wọ́n. Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀yìn náà ní ọjọ́ tí òkú ní máa dé tọ́ba tó ń pàtẹ́wọ́ fún yín ẹ ò ní ológun lẹ́yìn. Bàbá mi náà yẹ wẹ́kọ̀ yẹ wẹ́kọ̀ ẹ̀ torí pé ó wà lókà lọ́mẹ̀tì yìí ó wà tòsí yìí ní kí wọ́n ní la ṣe rí kí ah. èmi ní ibi ètú ẹ̀. lẹ́yìn ìta ṣe ní. wọ́n wá sọ̀dọ̀ ọlọ́mọ. èmi ìdè tàbí òkè. on life level o. ẹ jẹ́ bàbá ẹ̀ mo sọ fún yín yá pé mo sọ láti sì lọ wọlé ìlílẹ̀ ìjáde wọn ti program yẹn àti tó bá súnmọ́ yín nìkan kò ní agbórí bẹ́ẹ̀ ẹ adúpẹ́ lọ́wọ́ yín tẹ̀ ẹ̀ dìde. àní fún ìsinyìí ẹ̀ pé bákan náà we have the national director of defence of six the president alhaji chief and awẹ Also, we have uh, the coordinator of this photo exhibition in our midst. I think this should be the second program we will be coordinating in Ọ̀gbẹ́ni Kuma. He's here with us to put together today's program. He's not another person, Ambassador Ibrahim Adebayo Lawal popularly called agbára àṣà agbára àṣà àjẹgbẹdúmọ ọgbẹgbẹ àwọn ọgbẹgbẹ. The president of the Federal We do the Lord, we do the Lord to be sincere. It's not because I see it here. But you see, when you know what you are supposed to do, and you do it, àwọn viewer ní kẹ́ sọ yorùbá o. nígbà tí a ṣe pásọ show mo náà ní wọn ní ètè ní oṣù ìmáàmúlùkù tí ó múlẹ̀ ló bá lọ mẹ́ ó dẹ̀ gbìyànjú ó kó àwọn èèyàn wá ó kó àwọn costume tó dá wá gbèdéṣẹ́ ìdá tó bá wo pásọ show yẹn á ní pé owó ẹ̀ ó lọ ó dẹ̀ wà ó ti bá pọ̀sẹ̀ bá ó tó àwọn ìyànjú lọ ìdí nìyẹn ni mo ṣe tó wá fi níbi tí àjọ ti lọ tí mo tó fi rẹ kọ́ náà department, comrade Jesus. The three local government coordinators that are coordinating or uh, sponsoring this uh, program, they are here also. Let me first introduce the coordinator Iba local bá wọlé òun ṣe ìlọsọ rẹ̀. Ìlú náà. We are, we are live at day thirteen day thirteen náà là ń ṣe lọ́wọ́ fọ́tò exhibition ni wọ́n tà dé. a dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń fọ́lò program. therefore, you were never lókà gọ́ọ̀mẹ̀ntì mẹ́tẹ̀ẹ̀ta. pàápàá ẹja pariwo ẹja gbọ́nà o pàápàá àwọn coordinators yẹn àgbogbo ẹ̀yìn members tí ẹ bá wọn fọwọ́sowọ́pọ̀ láti rí pé ètò yìí ó wá sí ṣíṣe. ọ̀yọ́ lókà gọ́ọ̀mẹ̀ntì members ìbàdàn lókà gọ́ọ̀mẹ̀ntì members ọ̀dọ́ lórí lókà gọ́ọ̀mẹ̀ntì members. Thank you. so àtúnpadà wa lórí ètò tó bá ṣe díẹ̀ ẹ ṣé. ìyá dáadáa tó wáyé kò pẹ̀lú Obrigado.